àlìjànú ni ó sì bà nǹkan náà jẹ́ èṣù ni alákọ̀ọ́kọ́ ni àwọn kèfèrí wọ́n lára ànábì ni wọ́n fi ní ìbámá potọ́nlẹ̀ ni ìbámá wọ́nlẹ̀ bẹ́ẹ̀ ni wárápá kọlù ọlọ́run ni wọ́n yíya káàdù lẹ́yìn náà káfàrú la yóò sì lè kúrò káàdù yàtọ̀ sọ̀rọ̀ díẹ̀ ló kù ọ̀bá kan máa potọ́ ni ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ pẹ̀lú ojú lásán dákàrà mọ́ àmọ́ wọ́n ọlọ́run la dáàbò irú ojú yẹn ojú tó wá látọ̀dọ̀ àwọn ọ̀tá ni tí wọ́n ń pẹ́ gan-an kó oore wọ́n ni wọ́n wá gbé ànábì fún tí wọ́n gbé fáwa ó ti wá jẹ́ ìwọ̀n òjíṣẹ́ ìwọ̀n láwọn àjọ̀gá wọn alákọ̀ọ́kọ́ ni ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì al-ijab al-ijab yìí òun tiẹ̀ ijab ní tí wọ́n ń pè é òun ni kéèyàn máa wo oore kóore yẹn kọ́ máa wá wúyàn èèyàn ọ̀dà níyàn kó bàjẹ́ o kò sẹ́ni tí ò nílá kó orí oore fẹ́ kóore yẹn máa wá wù ọ́ kìí ṣe pé ọ̀dà níyàn kó bàjẹ́ àmọ́ àìdárúkọ lóhun nígbà tó rí oore yẹn ilẹ̀ ti ṣàlàyé ọ̀tátọ́ ọmọ àtọ̀tátọ́ ọmọ ọba ti kọjá ni wọ́n máa kí ló dé tí wọ́ra tó tí èdè pò lòó ṣe tí èdè pò rà kí ló dé tí wọ́n ń ṣe ìyàwó fọ́mọ rẹ fọ́mọ tòun tí ò dúró kí ló ọ àwọn wà ń gbẹ ní ibi ìkómọ ó ti wá jẹ́ fún ọ̀lọ́lọ́ mọ́kà táwọn ọ̀lọ́ bóòlù ọ̀sẹ̀ wá nílì ìbò lọ́wọ́ adébò ní nírú ẹ̀ ẹnì kan kọjá lẹ́yìn mọ́sálásí ọ̀sẹ̀ wájú omi wọ́n fẹ́ gba ọgbà kọjá wọn ni àwọn ọmọ skul bẹ ní skul àgbà téèyàn kọjá lọ́ba bínú gbẹ̀yìn lọ́ba ní gbogbo náà wọ́n rà tán wọ́n ti ra wọ́n ti ra gbogbo tán <laughs> ebi kíchìnì ẹ̀ kò tí tó tọ́lẹ̀tì kan náà àwọn tọ́lẹ̀tì rìdí mùsùlùmí ó ní gbogbo ilẹ̀ náà wọ́n gbogbo ẹ̀wọ́n àtọ́ fúlọ́ọ̀tì mẹ́ta dàrú èmi ò mọ́rí ó ń gbé ìṣiṣẹ́ àmọ́ pé bóòlù lẹ́sẹ̀ wá ra fúlọ́ọ̀tì mẹ́ta tó wọ́n dì ní kàrántò bóòlù ọ̀sẹ̀ wá ní nírú ẹ̀ mọ́ bá lóòní ọ̀tán rẹ̀ ni àdúrà lọ́ba ṣe lè rówó òní ṣe kí ni ní òfin ní sẹ́mọ́ọ́lá ẹ̀yọ́ màyá mi ẹ̀rí ẹlẹ́kejì àlẹ́ àìjáàbù الإنجاب بشيء واستحصاله من نعم الله في عبده من غير تمني زوال النعمة sẹ́rí eléyìí gbogbo wa la ní ẹlẹ́kejì kí á ní nǹkan tí ó wù wá ká má wàá rántí sọ pé masha Allah tabarakallah nígbà tá a rí nǹkan yẹn èṣù yóò wá dìde yóò wá lọ lè ba nǹkan jẹ́ yóò lọ lè ba nǹkan jẹ́ kó lè bá àbáwá tá a rí inú jẹ́ kó sì lè ba ẹni tó ní nǹkan náà nínú jẹ́ lẹ́yìn lágbàgbọ́ eléyìí ìwà tí ọlọ́run bá oyé yóò máa ṣẹlẹ̀ sí àbá mọ́sálásí yóò máa ṣẹlẹ̀ sí ọmọ yóò máa ṣẹlẹ̀ sí sísà yóò máa ṣẹlẹ̀ sí bọ́dà yóò anábì tíráàbù lọ́jọ́ anábì lọ eré ìrìn àjò wọ́n wá dé ibì kan anábì lọ ní sinmi àwọn sàhábà àwọn náà wà níbì kan táwọn náà ń sinmi arákùnrin kan wọ́n wá ń pè ní sáhàlù bónú náìfì sáhàlù bónú náìfì yìí wọ́n wá lóun fẹ́ sara bí kéèyàn máa sara létí odò lọ́ọ̀kan ni wọ́n sara ọwọ́ ṣòkòtò ìkànnì bomi sara náà ní ìfín tutù ara aṣọ wá dàbúra ọwọ́ ayò aṣọ yẹn kú ìgbà tí wàá daṣọ yẹn bóra padà wọ́n wá ń pe arákùnrin kan wọ́n ń pòun ní amir bin amir bin rọ̀bíà ọwọ́ arí sáàlù ó rí apá kan nínú ara rẹ̀ ẹ̀yọ́ miami ààyè tí wọ́n wà ní kharrar ni wọ́n pè ní kharrar láàrin madina láàrin àwọn àpáta tó wà lẹ́yìn Madina wọ́n ní Amiru bin Rabi'a ló bá bẹ̀rẹ̀ sí wo Sahal Sahal la ní wẹ̀ Amir oníwò àwọn méjèèjì sàábà ni wọ́n wàkánà Sahal shadid al-bayad ó sì rẹ̀ jìlì Sahal báwáwì òun ó funfun jù láàrin wọn awọ ara rẹ̀ lọ́jọ́ jù láàrin wọn faqala Amir Amir wa sọ pé ma ra'aytuka al-yawma wala jilda mukhabba'atan azra' ó ní ara rẹ̀ lọ jọ̀rọ̀ báyìí ara rẹ̀ yìí láyé èrí kí àwọ èèyàn kó fresh báyìí rí ọmọ obìnrin tí è jáde nínú ilé bàbá tó rẹ̀ pa tí è ṣe wàhálà bára rẹ̀ ó ti yẹn ara rẹ fresh jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí láyé ó sì mọ̀ pẹ̀lú ẹ̀ ó sì yà kọ̀ wá rántí sọ masha Allah tabarakallah ìtumọ̀ ẹni pé bọ́lọ̀ ṣe fẹ́ ló ṣe yìí o títí ojú ọlọ́run bá tó ṣe bẹ́ẹ̀ tí èsù bá ti gbọ́ bọ́lọ̀ ṣe fẹ́ ló ṣe yìí o títí ojú ọlọ́run bá tó ṣe bẹ́ẹ̀ yọ sàlọ ni àmọ́ á nírò ọ̀nà tí wí. fasafasa sáàlì ìhùn mi tẹ́báyì bí sáàlì bó ṣe fò sálẹ̀ mu lọ́ba di pọ̀ nílẹ̀ lẹ̀ wọ́n bá gbé lọ́dà Nabi sallallahu alaihi wasallam nígbà wọn gbé lọ́dọ̀ ànábì ànábì wá rí àmì ipe ojú ti ṣe kíni ó ti wà lára ẹ̀ ànábì wá ní tẹ̀tẹ̀ ìmúnà láwùn àdán ṣe é fura sí pé ẹnìkan ni ló rọjú mọ́ wọ́n ní a amir bọ̀rọ̀ bí alásọ̀rọ̀ tán sí igbó oníṣọ̀rọ̀ tán lórí lulẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní kí lè pe amir wa nígbàtí amir dé bàtà sẹ́yẹ̀ta àlè ànábì wa bínú sí ànábì ní aláàmà yaqtulu ahadukum akhahu kí ló dé tí ẹ máa pa ọmọ ìyá yín kí ló dé tẹ́ fi ojú ara yín lẹ̀ tẹ́ sì máa pa ọmọ ìyá ara yín adábìnrin Allah barakta kí ló ṣẹlẹ̀ ó ní lóòótọ́ òun sọ òun ṣe mọ̀ pẹ̀lú dáadáa tó wà lára ẹ̀ òun wo lóòótọ́ adábìnrin Allah barakta kí ló dé tọ́ sọ pé masha Allah kí ló dé tọ́ sọ bẹ́ẹ̀ kọ́ dárúkọ ọlọ́run ọba kí èsùn nìkọ́ lọ́nkọ́ mọ́ bàǹkan anábì wọn èkìtẹ́sì nílá anábì ní sáàl ọya ọya fomi bójú fomi bọ́ ẹsẹ̀ kó fomi bọ́ apá rẹ̀ ọwọ́ sanwó ọsàn ẹsẹ̀ ọsàn ibi tó hàn lára ọsàn sínú abọ́ kan anábì ní ẹ̀dàálù sáàlù ẹ̀dàálù látẹ̀yìn wọ́n bá dàálù fàbára asáhàlù bí sáàtì sáàlù bá dìde bí gbàtí ìkankan ò bójú bá wó yàn tẹ̀sí mọ́ńtò kí ni wọ́n ní ká ti bẹ̀rẹ̀ ààrà dàwa ònàbàwì bọ́ọ̀ bá ti mọ ẹni tó wù ọ́ ó ní ẹni tó wù ní ọ́sàlùwà lásìnú abọ́ yọ̀ọ́ fọ́jú ṣe rí oògùn ara rẹ̀ oògùn ara rẹ̀ ẹ̀yọ́ mi òun ni yóò ro papọ̀ mi wọ́n wá dá mi tí oògùn ààrẹ bá ti bá èsù tó wà ní ara tí ń dá aláàmù yọ sàjáde ibi ọlọ́run fi sínú èyí ò nídìí ká máa pé bóòlù ti wá rí bẹ́ẹ̀ bọ́ọ̀ bá wá gbà bẹ́ẹ̀ ìmánì rẹ ti ó ti dé kíni oògùn kan pé ìwòsàn ni kí ni wọ́n pè ee eh, ànábì ògbóògùn wa ìwòsàn ànábì ló kíni lànábì mú wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ló fi jẹ́ kí gbogbo àtọ́ bá ti rí oore ọmọ ìyá rẹ̀ lọ́ọ̀ká aṣọ yóò ti tẹ̀ púpọ̀ ó sì gbà ó sara ó ti rí gbogbo tó lọ́n dáná lọ́dà kò sí sí ọ̀dá mẹ́ èyí tó bá wù ọ́ lọ́pọ̀ wù ọ́ bọ́bá ti rí oore masha Allah tabarakallah táwọn ẹ̀mọ́ ni ahahaha ó ní ẹyọ ẹ̀sọ̀ fún masha Allah tabarakallah náà bá wí bẹ́ẹ̀ tọ́ yọ lágbàdí ẹ̀ olùgbàgbọ́ òdodo làwọn méjì o ó sì ń ṣẹlẹ̀ látara pé wọn gbé títóbi fọ́nà wọn ba nígbà wọn rí ti tọ́yà wọn lẹ́nu ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sìn wa wàlúwàdì wọn ní èèyàn gan fún rẹ̀ bọ́ ọ bá rí dáadáa lára ara rẹ̀ tọ́ ọ̀dá tètè sọ máṣá aláàbárakàlá ọ̀pọ̀ṣibù kọjá pé ọ̀pọ̀ṣìtì ìdùnkọ́ rẹ̀ wọn lọ́la wọn padà sí fún mi ìwọ gangan fún ara rẹ̀ wọ́n pè nìkan ní Suleiman ibn Abdul Malik wọ́n níjọ́ kan ọba ni o ọba ni o kò ju bẹ́yà bíi twenty five twenty six lọ tó ti jọba kò sẹ́ni tó jọba lọ́dọ̀ rí lásìkò wọn Suleiman bin Abdul Malik yìí wọ́n ní wọ́n ń wo gíláàsì nínú ilé àwọn kan ní ní faranda níbi táwọn ẹmẹ̀wá wà ibẹ̀ náà lọ́wọ́ ni wọ́n ń wo gíláàsì ń wo rẹ̀ ń bẹ̀ ni wọ́n ní yá Suleiman man mithluka shabun maliki aa ọmọkùnrin ó kì í síbẹ̀ òun náà ní kíra <laughs> ó ní nínú ìlú yìí láti jọ wọ́n ti ń jọba kò sí ọ̀dọ́ tí wọ́n fi jọba tó dàbí ìwọ Suleiman èyí tó fi wá ní masha Allah bọ́ọ̀lù ṣe fẹ́ ni o tabarakallah ọba ló ṣe bẹ́ẹ̀ o lọ́ba dákẹ́ síbẹ̀ Allahu akbar la hawla wala quwwata illa billah àwọn tí wọ́n bẹ̀lẹ̀ gbẹ̀rẹ̀ àwọn wọn ah ah ah lọ́ba wá wí ilé ìtàn ní òṣèlú sọ pé masha Allah tàbárakàlà kò rí nǹkan kan tí ó ti ti gbogbo tó da ẹsẹ̀ sọ́dọ̀ ọlọ́run àwọn tó ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ wọ́n ní wàlúwàyà àwọn ọmọlọ́wọ́n bá búra wọ́n ní kò mú oṣù yẹn jẹ oṣù kan náà lólò ó sì dídí oṣù kan dídí ẹ̀ lólò lórí àlífà tó fi jáde láyé bọ́ọ̀bá ti ń wọra rẹ̀ kọ́ máa pé ọlọ́run masha Allah tàbárakàlà náà fi ní má ṣe pèlé nǹkan gun rẹ̀ ó ti yé òun wò inú rẹ̀ ń dùn lélẹ́yìí káti wá fẹ́gbọ́ tó wá yanu kọ́ wá ní irú káòsì wo lèyí tó ń wọ̀ irú ilé irú ilé ìyàwó lèyí tí wọ́n tọ́kọ̀ yìí irú aṣọ ìyàwó ló ń wọ̀ yìí òórò dáadáa sí gan wọ́n ní ṣètàn náà gbàdọ̀ wọlé ọba nǹkan jẹ́ káti wá pé o wá ń yanu ó ṣépèlé nǹkan gùn rẹ àbí nǹkan tó wọ̀ àbí nǹkan tó lò àwọn àlùfáà àwọn ní wọ̀tá bá ti rí dáadáa lára ọmọ wa ọmọ rẹ múra tán báyìí ṣe pé bó ṣe wù ọ́n bẹ́ẹ̀ náà ní ó wù ẹlòmíì náà ó súnmọ́ káwọn míì kí ni wọ́n má dùn bínú rẹ̀ ṣe dùn bọ́ba ti wá wò tán tí inú rẹ̀ dùn tí inú rẹ̀ bá ti dùn sí nǹkan sọ pé máa ń ṣàlá àtàbára kàlá ìyàwó rẹ̀ lórí inú rẹ̀ dùn sọ pé máa ń ṣàlá àtàbára kàlá ọkọ rẹ̀ lórí inú rẹ̀ dùn oní máa ń ṣàlá àtàbára kàlá ọba wo bá ti ṣe táà ní bá gbá ọkọ mú ó má darí o àbí kó dé láàbọ̀. ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa wọ́n pẹ̀ nìkan ní Abdul Malik Hisham yìí tàbí mọ̀bí tí ojú lágbàdé ọba ẹ̀sìn ní o ìsáàmù yìí ọlọ múra ọlọ mọ́kà màdínà ní ti ń ṣe ọba ọwọ́ adarí dé màdínà ọwọ́ akọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tí wọ́n ti ń kírun ní wọ́n sọ fún àwọn ọmọ ogun rẹ̀ pé ta ló wà mọ́sálásí ti ń kírun wọ́n láwọn ọmọ ń dọ̀hún ó ní ẹlẹ́ ìwúwa fún mi ní wọ́n bá dé wọ́n ní wọ́n wọ sáàlìmù bin abdullahi bin wọ́n bọ̀dọ̀ bin kọ̀tọ̀ wọ́n ní sáàlìmù lọ́wọ́ ní mọ́sálásí sáàlìmù yẹn ọmọ abdullahi abdullahi ń jẹ́ ọmọ ọmọ bin kọ̀tọ̀ ọmọ ọmọ Umar bin Khattab ìṣáàmù nìkan lọ́dẹ̀ pé wa nígbà tí wọ́n pè dé lọ́wọ́ ariwo ni ah, a yà Salim wọ́n Salim a ń ta Salim wọ́n ni Salim tá a máa ń gbórúkọ ẹ̀ ọmọ ọmọ Umar bin Khattab onínáà oníbẹ̀ẹ́ni ìṣáàmù nìkan Umar ọmọ ọdún mélòó ni ọ́ kọ́ọ̀là ọ̀sọ̀ pé tàjà wọ́n sì tì ó ní mo ti lé ní 60 ìṣàmù ní tajawasta 15 máa ha dàbí jísmi wà áńtà 16 o ti lé ní 60 ní awọ ara rẹ̀ jọ̀lọ̀ báyìí léegun rẹ̀ nípa báyìí làlàáfíà tó ọlá báyìí nígbà tí ń sọ nǹkan tó lẹ́yìn kọ́ máa wí tẹ̀lé masha Allah tabarakallah á léegun ilé báyìí masha Allah tabarakallah ara làlàáfíà tó yí lá báyìí masha Allah tabarakallah á gbogbo ara yín ló dúró dọ́gbadọ́gba masha Allah kò ní máa ṣe alátàbárakàlá yíká ń ròyìn rẹ̀ náà ni di ara salim sixteen sixty years ago àbá salim àwọn náà bá ṣe wà ara létí pé bàbá ìṣàmù ẹ̀ bá sì ní máa ṣá àlá tàbárakàlá àwọn náà rántí wọ́n ní àbá salim padà sílé bó ti bẹ̀rẹ̀ ìbàrún ìbà nǹkan bẹ̀rù ọmọ ọmọ sáábà wọ́n ti bẹ̀rẹ̀ ìbànú wọ́n ní ibà náà ni wọ́n bá lọ mú ẹ̀yìn mayanu ọ̀rọ̀ ojú kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ibú ṣe ń wo ni lẹ́ni eré máa ń segin ni ní máa ń wo ni ẹ̀yìn mayanu nínú ẹ̀sìn wa sani òfin ní akisara ma yẹ mọ́tò ní ummati adébìlọ́ kó àwọn tí wọ́n máa kú jù nínú àwọn ìjọ ọ̀bí nígbẹ̀yìn ayé bá dàkọ́dọ̀ ìlà ọ̀kọ́dàrí lẹ́yìn àkọọ́lẹ̀ tá a ti kọ́ lé wọn bẹ̀lẹ̀ àyè ojú náà máa fà á o ẹ̀kàrà àwọn ìjọ́gbà máa sùn tí ò ní jí mọ́ ẹni mọ̀ pé ojú ni wọ́n ni wọ́n fẹ́ jọba ni nígbà mi wà ní ọ̀fẹ́ lọ́mọ́kà ni nígbà mi wà ní àkọ́dà wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ni wọ́lá tọ́ ọlọ́mọ́sà ìsọ níbi aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sìn wa àwọn ọkọ àti ìyàwó kan wọ́n ṣe ìyàwó ní Saudi Arabia ago lẹ́yìn ìṣá ìlà wọn máa ń ṣe ìyàwó lẹ́yìn ìṣá nígbà wọ́n sì ṣe ìyàwó tán ní ago kan òru àwọn èèyàn fi ìyàwó sí ọ̀sán tí wọ́n máa gbọ́ àwọn afẹ́ di ilé ẹja kírun tí wọ́n ní èyí tàbí iná gbọ́ ẹ̀sìn kan owó lọ gbójọ owó ni kìí sọ lẹ́yìn ìṣáìlà àwọn ń ṣe ìyàwó wọ́n wàá fà débi aago kan kálukú ọmọ wa lọlé wọ́n yóò sì múná lọ mẹ́ ọkọ àtìyàwó wọn wá kú lágbo wọn fẹ́ máa lọlé arábìnrin kan àtọkọ rẹ̀ àwọn náà fẹ́ gun mọ́tò wọn ọkọ yẹn wá ń sọ wípé ṣé kò fura sí pé wọ́n tẹjú mọ́ ọkọ àtìyàwó ah! ìyàwó sáà ti tó ẹ̀ta wọlé já lọ àwọn sùgbìn dáàmì ṣẹta rẹ̀ yìí ọlọ́mọsá ìṣọ́ àbí aburú bẹ́ẹ̀ wàláhì nínú ọ̀rọ̀ àwọn àlùfáà wọ́n ní arábìnrin oye àtàrákùnrin yẹn wọ́n ń délé báyìí kí wọ́n sílẹ̀kùn ni wọ́n pè wọ́n ipe ọkọ àtìyàwó nísìn wọ́n ti há sábẹ́ bíríìjì báyìí àwọn méjèèjì mọ́tò wọn ti parẹ́ arábìnrin wa arákùnrin wa ń sọ fún ìyàwó rẹ̀ pé alamu akùnlẹ̀ka ìrìn sọ fún ọ pé àyínú kan wò wọ́n lẹ̀ka àwọn afáàdé tí ọba gbígbà pé àyínú wà wọn ni ká ní o túbá tí ọba túbá ó di kèfèrí àmá kìí ṣe gbogbo tí bá ti ń ṣe ọ́ náà ní naanị. promise and faith àyínú ìgbọ̀jà wọn ni ó Eh, wọ́n ní wọ́n tún ọjọ́ ìyàwó rẹ̀ síwájú tó lẹ́lẹ́kṣà ó ní àínú <laughs> ẹ̀dà ìrà ọ̀rọ̀ kèye lè gbogbo tí bá ti ṣe yẹn ní àínú àmọ́ àínú wà ní ọtí ma ṣe kíni tí ma ń ni wọ́n fi ní ìwọ́sà máa wá sọ ní ṣe kíni ṣe ọ́ ni o ọlọ́run ọlọ́run gan ní fa burú sẹ́yìn ọlọ́run ọba fún rẹ̀ ní kádàrà kú láyò sí ìbànà ilá mọ́kàtàbà láwò lánàá nǹkan kan ò ní ṣe wá àfihàn tọ́lọ́run bá ti kọ bíbà sí máa ń pààyàn bẹ́ẹ̀ ni àìnù náà máa ń pààyàn kádà sí ti máa ń pààyàn àìnù náà máa ń pààyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kárọ̀ lápárọ̀ látara ibà àbí látara àárẹ̀ burú kan àìnù náà la téèyàn máa sàárẹ̀ tí ò ní lóògùn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa la àwọn àlùfáà wa ní etí tí ojújú máa ń wọlé la wọ́n ní káwọn náà ká lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lálàkọ̀ọ́kọ́ ń bẹ̀ ká má máa pẹ̀ gan bọ́ọ̀ bá ti ń pẹ̀ gan yàn torí tí ṣètọ́n bá ti gbé wá sẹ́mi rẹ̀ èyí tó tọmọ̀ pé ní ọlọ́run bá ní ọ́ òun náà ni pé in ní kọ́ ọ sọ ni má sọ in tó ní kó o ṣe má ṣe wá wá sọ pé a'udhu billahi minash shaitanir rajim ó ti di wàlé ọlọ́ èṣù lè gbé wá ó di é yóò wá ní kọ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí ó ní ọsọ ni pé ẹ kí ni ọlọ́run fún wọn lọ́ra gbóló kan jẹ ta náà lọ́run ra mọ́tò sí mọ́tò gbóló ẹ̀hẹ̀ níbo ti sọ́ọ̀nù ló ti wọ̀ àìní kẹ̀kẹ́ tó ń fa lọ́ ń fara bọ̀ nítorí ti ọba lè bá àwọn èèyàn pé owó tí ń bẹ lọ́wọ́ rẹ o owó ń bẹ lọ́wọ́ ẹ o lè ti torí o ti sọ jáde o sì ti ṣiṣẹ́ lórí ẹ̀ kàn wá sẹ́mi rẹ ọ̀sọ́ òsè wọn fèrè yàn ẹlẹ́ẹ̀kejì ti máa ń fà kéèyàn máa rí oore kọ́mọ̀nà ti ṣe masha Allah ma ẹlẹ́ẹ̀kẹta kéèyàn máa máa kà táàrù kéèyàn máa máa kà àwọn àdúrà tán ká máa kà tí èyí tó ẹ̀kú bẹ́ẹ̀ jẹ́ kọ́kọ́ sínú ìsìláàmù náà tẹ́lẹ̀ àtàwọn kiri yóò ọwọ́ ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta yóò wá ń pe èrò lélẹ́rí yóò ní òun ṣe bẹ́ẹ̀dẹ̀ yóò tún wá yẹ afọ́tò rẹ̀ sínú exercise book ẹgbẹ́ kan yóò lo attachment lẹ́gbẹ́ kejì wọ́n lò jáàbù kéńkéré kìtì ń sọ ni pé mùsùlùmí and Jew ó yẹ Yahudi àti mùsùlùmí ni ìlò wọn. yóò wá kó fún gbogbo àwọn èrò péjọ ẹ máa kó lọlé ẹ máa gbé fọ́tò ọmọ mi lọlé ẹlòmí ò ṣe kàlẹ́ndà ẹ máa fi kọ́lé wọ́n máa wá jí láàárọ̀ àwọn kan tó wá ń bẹ tí wọ́n máa fọ́tò oṣù dáadáa báyìí àwọn tó tún beautify dáadáa wọ́n máa wá jírí ọmọ rẹ̀ láàárọ̀ pé ọmọ ẹni ọmọ ẹ̀rẹ́ mi ọmọ ẹni wọ́n ló ṣe bẹ́ẹ̀ <laughs> wọ́n ní fáàrí àwọn obìnrin lọ́pọ̀ jù sí lọ́dọ̀ wọ́n fẹ́ lo latest car tẹ́lẹ̀ fún lórí ẹ̀rí ládùúgbò ẹ̀yin wọn ò ní wọ ẹlòmí wọn nìkan náà wọ́n máa wò ládùúgbò bóòlù ọ̀sẹ̀ máa sọ pé wọ́n fẹ́ lo tẹ́lẹ̀ fún lò èsù mi máa ń sọ fún yẹn kéèyàn máa ṣe bẹ́ẹ̀ kọ́ ọba sọ pé wọ́n fẹ́ kọ́ lẹ́nìkan ọ̀kọ́ nígbà ọ̀fẹ́ sọ ni pé ọ̀fẹ́ kí wọ́n ojú tó wà nílùú kọ́ fọ́kọ́sì ilé rẹ̀ nìkan nígbà ọ̀fẹ́ ìbá ọlọ́bí ìyàwó gbogbo góòlù tó nílé pátá ló gbogbo ìfara níwọ̀n lọ yàn kan wọ́n máa ń pè ah owó nù owó nírìn lọ́hùn ah òkà ọwọ́ rẹ̀ lásán eh, two point five ni. àwọn obìnrin fẹ́ràn eléyìí ìdí máa fa máàsì tó máa sì nánu a sì ní kò sí máàsì tó máa sì ní Islam ọ̀hún wọ sọ tó wọ sísàlẹ̀ ọ̀hún agbẹ́jẹ̀ lùbáàbù kọ́lọ̀ kan lé tí kò ní jẹ́ pé kọ́lọ̀ bàtà rẹ ni kọ́lọ̀ jàlùbáàbù rẹ bọ́ọ̀ bá ti ń bá a ẹ̀ wá wù mí lọ́sọ̀ gbogbo ọtí sàtẹ̀ bá ti rí ti ń lu kọ́lọ̀ jàlíbáàbù ó ti kọ́lọ̀ náà ní báàgì to gbé lọ́wọ́ kọ́lọ̀ náà ní kọ́lọ̀ lómi wọn fẹ́ẹ́ lè wá sọ́ọ̀sì tí ó jẹ́ brown jàlábíà àbí wọn jàlíbáàbù brown yẹn ẹ wá wù mí nìyẹn àwọn àlùfáà wọn ní wàlúwàhì láàrin àwọn obìnrin wọn ni wọ́n máa ń sọ tí wọ́n bá ń ṣèyàwó wọn ni wọ́n sì máa ẹ̀wí láàrin inú ilé wọn lè bọ́ra alẹ́ láàrin ara wọn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń sábà sàpọ̀ jù nù wọn ẹwà yìí sábà bá wọn kalẹ̀ bọ́bá ti ṣe tó ní ẹ̀wọ̀ bóun ṣe tó ẹ̀wọ̀ wájú òun ni ẹ̀wọ̀ èyí òun ni ẹ̀rọ ẹ̀rọ kan òun ni wọ́n nígbà tó fi di ìyàwó mi tí wọ́n ṣe ìdàkọ́ máa tẹ̀pá bọ̀ àbí kọ́ máa wọ́ bọ̀ àìnù ni àìnù ni lọ́bí ni gbogbo anábì ní sàínú bílẹ̀ eh, sàínú alẹ́ àjá ti bílẹ̀ kìtìmá gbogbo olùtọ́lá máa ti fún yín ẹ máa fi pamọ́ díẹ̀díẹ̀ torí bó ṣe bọ́lá fi ṣe fún yìí fún gbogbo ẹlòmí náà fọlọ́ wọn ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa báàrí ọ̀pọ̀ púpọ̀ lára sọ kọ́ lọ ìyàwó ẹ̀rọ aṣọ tẹ́lẹ̀ fún ọ ibi wọ́n máa gbà ń bí ìyàwó lẹ́yìn àwọn ọ̀tá ni wọ́n fi rí sọlẹ̀ ọ̀tá nìkan tó fi rí sọlẹ̀ ìwọ́n gan fi rí sọlẹ̀ nítorí ojú ìbájẹ́ ojú síra rẹ̀ ẹ àwọn àlùfáìsì wọ́n ní ètò wá pọ̀jù lára ọmọ àwọn ọmọ wa ká máa ṣàdúrà fún wọn níparí Kila tó lè má lè fẹ̀lẹ̀ mọ̀tàmà wọ́n ní tí òṣì bá wà láwùjọ ojú máa ń ṣe kíni ojú máa ń pọ̀ bẹ́ẹ̀ bọ́ bá ti ra mọ́tò nìsan ó ní two fifty thousand ní gbogbo ẹgbẹ́ máa pé wọ́n ra mọ́tò ńlá kan nìsan wọ́n ń pè ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́dọ̀ ọgọ́rùn méjì àtàdọ́ta náà máa òṣì tó ti wà láàrin àwọn tí wọn ò ní tó nǹkan wọ́n lè máa ṣe bí wọn wọ́n ní bẹ́ẹ̀ ni ibi tí owó bá tún pọ̀ jù sí ẹni wọ àwọn ilẹ̀ lárúbáwá yẹn àwọn máa ń fi àínú ṣe é gbàdé ìmáàmù kọ́ nítorí wọ́n máa ṣe fáwọn ìbéèrè bá gbé fílà dìde báyìí eléyìí náà kọ́ fílà tiẹ̀ eléyìí gbé mọ́tò latest nígbà tó wà wọ́n ní síbẹ̀síbẹ̀ náà wọ́n máa nàbí mọ́ra wọn bẹ̀ àbúrò máa ṣe wọn ọlọ́mọta ẹ̀sọ́ wọn bẹ̀ alámọ́tò láàyè àwọn bẹ́ẹ̀ bá níbà yóò láwọn sáyìn kí dókítà òní á ah, sórí ń tọ́ lọ sọ pé ń ṣẹlẹ̀ ah, malaria kí láwọn sáyìn tá pé àyínú àwọn nǹkan mí náà máa ń bí àwọn sáyìn yìí o àmọ́ tó bá ti pọ̀ jù wọ́n ní kéwòn tètè dáhùn àbá òṣèré rúkìá fún ìyàn kí wọ́n náà máa ṣe rúkìá kọ́ máa jẹ́ pé àyínú ni alákọ̀ọ́kọ́ kẹ́sìrà tó sòdá tí erí fífọ́ tí ò gba paracetamol tó bá ti ń lera wọn tí ò lọ bọ̀rọ̀ oṣù méjì mẹ́ta wọn ní kò lè tèmúra sádùá káwọn àbọ̀ òṣèré rúkìá wọ́n ní kéèyàn sájọ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta kéèyàn máa sùn ó ń sùn látàgò mẹ́jọ alẹ́ dàárọ̀ ọ̀la ó tún wá dàárọ̀ tó kásùbà àtàwọn ọba tó ń gbẹ́bẹ́ ní pẹ́pẹ́ kí ní sọ ní ìgbà sọ ní kí n bá sùn náà ni àwọn fàdí ẹ̀bá sájọ ọlọ́run ọba wa nínú àwọn àmì òun ni òròjú gbogbo omi tí ó ti dá fún ọ kò sì má gbogbo omi tí ó ti dá fún ọ wọ́n ní oore ni kò sì lọ́mbọ̀ kí wọ́n dágun mẹ́ta àbọ̀ wàá gba ṣẹ́ẹ̀kì yẹn ó ti wà lẹ́ o ó sì dágun mẹ́jọ àbọ̀ ó sì padà sí níbẹ̀ eh, bọ́lá bá ní yọjẹ́ tó ní yọjẹ́ tó ní ọjọ́ iná oṣù kìlàkìtà dọ́là àwọn bá ní kí kéèyàn máa fọ́ra sóńtọ̀ kọ́ bá ti pé wọ́n ti ṣẹ́ nǹkan máa la oye lẹ́yìn náà kẹ́rù ká máa bá yàn láì ṣe pé èèyàn ní dẹ́rù bà èèyàn ní ti dẹ́rù bà kẹ́rù ká máa bá káyà ẹ̀kọ́ máa já lóòsì àwọn kìíní yìí á rí pé láwọn ìgbà kan ń ṣẹlẹ̀ sí ìgbà tiẹ̀ tọ́bọ̀dẹ̀ ìyá ọlọ́run tẹ̀mí atẹ́gùn atẹ́gùn kìíní ó tuntun kìíní yóò tún fẹ́ lọ wọ́n ní tó bá ti débẹ̀ wọ́n ní kéèyàn oró gbìyànjú kéèyàn ọmọ ṣerú kẹ́yà lẹ́yìn náà kéèyàn ọmọ bínú ìbínú òdì lẹ́yìn náà kí èèyàn lówó lọ́wọ́ kí ni oṣù máa bàjẹ́ kí ni ọlọ́kà máa bàjẹ́ pé kí ló ṣẹlẹ̀ kí ló ní ìkẹ́kọ̀ọ́ oṣù kí lóun kà bàjẹ́ náà wọ́n ní wọ́n làwọn lọ sí ẹ̀yà London ọ̀kan ní àwọn alárúbáwá kan ọ wá bá wọn ní wàlúwàhì ó ní láti oṣù mẹ́fà òun ò sùn látàlẹ́ dàárọ̀ wákàtí kan wákàtí méjì ó ní sẹ́ wá rí láti jẹ ẹ̀rí tẹ́ fi dé òun ò sùn dísẹ́ wọ́n wá sí gbọ́wọ́ lé àti ní wọn ní láì polybadi eh, láìlọ́mbàgẹ́ ipe kó gbé fáwọn àwọn wá tu àwọn fẹ́ máa lọ airport mi o àti gbogbo góòlù tí àwọn rẹ̀ nílé ló kó síbẹ̀ ó ní wàlá ìkó wọn lù sí góòlù yẹn ó ní òun fi ṣe sàrà pé ọkọ̀ òun náà ó sùn ọkọ̀ òun pé ó sùn ẹ̀rú máa ń bà wọ́n ni pé ọmọdé sùn náà <laughs> ah, ọlọ́mọdé àdìsọ̀rọ̀ wọ́n tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí n tètè sọ fún àwọn àfa wọ́n ṣe é fún àbí kí kọ́líbù nù sọ̀rọ̀ kọ́líbù òun máa ń oníbi tí máa ń mí tí máa lọ tí máa ń bọ̀ wọ́n ti máa ti ṣiṣẹ́ agbára gbàgbà gbàgbà gbàgbà àlejò àwọn ọmọ sọmọ kọ́lá mọ́sá ìsọ ní mbẹ̀ wọ́n ní ayé lòdì tí wọ́n bá wó yàn wọ́n fẹ́ bàlá bí àyàn jẹ́ kọ́líbù rẹ ọkàn rẹ yóò máa ṣiṣẹ́ agbára tí wọ́n ti ṣiṣẹ́ agbára kọjá bá ti bá ti fi bá ti ní kọ́ máa ṣe èèyàn sọ̀dá fún un 1000 thousand àti two thousand òtítí one five lẹ́pẹ̀ yìí lánàá kó sáà máa gbàgbé wọn ni ọ̀dọ̀ tẹ́sán lẹ́ẹ̀kan ẹ̀dá ẹ̀dú tó sọ lọ́nà wọ́n ti sọ ọdún tó ní mọ́tò tó ẹ̀wà lọ́nà ẹ̀dá fún ọ̀rẹ́ ẹ̀ka tó rí jíjì mo ti tún gbàgbé wọ́n ti wá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní tí wọ́n ti ń pọ̀ jù ayé nù ẹlọ́mọṣà ìṣọ̀ wa ń bẹ̀ kí náà wá fi sọ́ra kí náà fi sọ́ra alákọ̀ọ́kọ́ gbàgbélé sọ eléyìí mú eléyìí jẹ eléyìí nǹkan kan ṣẹlẹ̀ wọn ní kéèyàn má gba kankan mí gbọ́ lẹ́yìn ọ̀lọ́ ẹlẹ́ẹ̀kejì kéèyàn púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta kéèyàn ka àdúrà tó wà ní ṣítádẹ̀ morning and evening prayer tó wà ní ṣítádẹ̀ ká lè mú ní ọ̀kan gbọ́dọ̀ ilé ayé yìí ò le gbogbo wàhálà tó ń ṣe káàkiri gbogbo kó o jòkólẹ̀ lẹ́yìn ìrun àṣùbà kó sì ka síbádẹ́ẹ̀lì rẹ kó ka àdúrà àárọ̀ àtìrọ̀lẹ́ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ti san ọmọ ayé rẹ mọ́ wọn ni ká mójútó especially àdúrà àárọ̀ ti ọ̀sán lẹ́yìn náà kò ní sí ìwà ká máa ka ká tó sùn lálẹ́ kúlẹ̀ àwọn oṣù wàláhì níbi tí ọ̀rọ̀ yìí kan wọn ní jìbìrì ní Jibril wá ní bísmílá ayárí kíkà ọmọbọ̀ pẹ̀lú orúkọ lọ́wọ́ bá rẹ̀ mo fi ń ṣerú kí àfún wa nàbí ṣetán lè má àbápò lè tó kí ni yàrá kò lè tó orúkọ lọ́wọ́ Jibril ó ní bísmílá ayárí kíkà mo ń fi orúkọ lọ́wọ́ bá èmi ń ṣerú kí àfún wa nàbí èmi ń sọ min kulli da'i yudika níbi gbogbo àrùn tí ma ní nílá wa min kulli nafsin aw aynin Allahu yashfika gbogbo ẹ̀mẹ́kẹ́mi ojúkojú kọ́lọ̀ wọn bá ọba mi wọ̀ ọ́ sàn bẹ́ẹ̀ Allahu Jibril látòkè sọ́mà ọwọ́ àti dúkìá fún tani ẹni tọ́lọ̀ ń fẹ́ràn jù kọ́ mọ́ bá kọlu aburú ẹ̀mẹ́kẹ́mi àti ojúkojú lọ́wọ́ à ń sún gbọ́rọ̀ aláwọ̀ yẹn wà pé záàlù aláìkínú kò sí ìlọ náà kèèlọ kí ni wọ́n ń ṣe kótó sùn kọlọ́bọ̀ <laughs> kí ni ọlọ́ ọlọ́mì kan lọ wọ́n ní ọlọ́ ìwọ́n ní kò ṣẹ́ẹ̀kì ara rẹ̀ lọ́sùn bá mẹ́rin sùn lálẹ́ yóò ka kúrò aláhùn yóò fa tẹ́kù sọ́wọ́ rẹ̀ báyìí kúrò àwọn bàbá ìfọ́nà fi kúrò àwọn bàbá náà anábì ọwọ́ sara gbogbo tó wá ká nínú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta anábì ọgbàgbé rẹ̀ rí wọ́n nígbà tó rí anábì ìyá wa ìṣàlóhùn ka òun sì ń ká àṣà nàbì là níbi aburú kiri jama aburú oṣù ọlọ́mọdé sọ nípa ọlọ́mọdé nípa nínú gbèsè ayé wa níparí o ní pé bẹ́ẹ̀ yẹn bá rí ẹni tí ó wo ni àbóńtọ̀ ń sọ pé èmi mo wọ̀ tá a bá rí tó bá dájú wọn ní ká ní kó fọwọ́ kó fẹsẹ̀ omi yẹn ká sẹ́kìnì ká dà sí ara anábìlíbà ìsàtòsítòkìsìtò tí wọ́n bá ní ká ẹ̀fọ́ nìkan fún wọn nínú ara yín fàgìtìmù ẹ̀fọ́ fún wọn tó ẹ̀yìn lẹ wò èyí ni àbá kan ó níbi kan ní sọ lórí tẹlifíṣàn lórí tí wọ́n bá ní kẹwàá kẹwàá mú kẹwàá wẹ̀wẹ̀ odò oyé ìwé àwọn tẹ̀lẹ́hùn oníwàá fẹ́ máa dálẹ̀ nínú ìjọ rẹ̀ àwọn atakù rẹ̀ ọwọ́ ní àdíṣe wà nù sọ ìbùhárí wípé ànábì ní tọ́mọ́ ní kẹ́ wá wẹ̀wẹ̀ odò ẹ̀lẹ́ ìwẹ̀ o ṣẹlẹ̀ gbọ́mọ nínú ètò sì fa àdíjì tọ́mọ́ ní kẹ́ wẹ̀ fún wọn torí pé gbogbo àwọn òògùn ara yẹn tọ́ bá fi lè kan ẹni tẹ́ wò la wọ́n tọ̀ wọ́n sì lálàáfíà ọlọ́ọ̀ ló fi síbẹ̀ níparí òun náà ni pé ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣe sàárà ànábì ní dáa wáwò mọ̀rìndọ́ òkùnkùn sọ̀dọ̀ kan anábì ní gbogbo àárẹ̀ káàárẹ̀ tí máa ń bẹnu ara tí ò bá lọ́bọ̀rọ̀ ẹ máa ṣe sàrà sàrà yìí kìí sí pé ọmọ àwọn àgbàdo káàkiri kíde o tọ́ ọmọ àwọn ọkà bàbá sójú ojú ọ̀nà àbílẹ̀ àní ọjà ẹ̀bọ̀ lèyí wọn sàrà ni pé kọ́dà tó bá rágbàdo tó ọ̀dọ́ lè kó fáwọn adìẹ níbi wọ́n wà sàrà àbí kọ́dà sí ojú títì yẹn àwọn yóò máa tẹ̀ mọ́lẹ̀ ẹ̀bọ̀ lèyí nìyẹn sàárà ẹ̀dàkùn tó rẹ̀tọ́ lọ́wọ́ ọba gbogbo ẹni tí ọba ká dáwọ́ ọmọ kéle kọ́ máa ṣe sàárà o gbogbo ẹni tí àdáwọ̀ bá ti bá tó bá fẹ́ kọ́ lọ́wọ́ ká kó kọ́ máa ṣe sàárà o sallallahu alaihi sayyidina muhammad wa ala alihi wa sahbihi ajma'in abinu allah subhanahu wa ta'ala gbogbo àwọn ọmọ wa ọlọmọta bá ní sọwọ ìlọ bíbọ wọn ọlọmọta bá ní sọwọ kọlọn kó sọ àwọn náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh قرن هل تحس منهم من أحد